àmì wọlé o ọlọ́jọ́ òní o àmì wọlé o gbogbo ẹ̀kọ́ tá a máa kọ́ látẹnu olùkọ́ wa má ṣe jẹ́ kẹ́yẹ gbàgbé kó ṣáwọn jẹ lọ́kàn wa àṣẹ. thank you ẹ mà ǹlẹ́ níbẹ̀ yẹn ò nílé lóko ẹ sì kú dédé àsìkò yìí adẹrùnkẹ́ lorúkọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mo fẹ́ ka ìtàn láti inú ìwé aláwìyé kẹrin látọwọ́ bàbá wa tó dolóògbé jf ọdúnjọ ṣùgbọ́n àtúnṣe leléyìí látọwọ́ bàbá wa túnjí ọ̀pádọ̀tun aláwìyé yìí la máa ń lò ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ṣàṣà lẹni tó máa sọ pé òun kọ́ yorùbá níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ò mọ aláwìyé ìwé tó dùn ni ẹ̀kọ́ kọkànlélógún ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ torí ìtàn yìí mo rántí ẹ̀ láti kékeré mi ó sì wù mí láti kà á lónìí mo wá fẹ́ kẹ́ ẹ máa wò mí bí mo bá ṣe ń kà á màá rọra máa kà á mi ní yára jù kẹ́ ẹ lè rí bí mo ṣe ń mú ọ̀rọ̀ náà lẹ́yọ kọ̀ọ̀kan mo sì fẹ́ kẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ní ka ìwé Yorùbá tí ẹ bá ti rí bóyá tẹ bá rí mi tí mo bẹ̀rẹ̀ sí ní ka ìwé lóòrèkóòrè a máa hun ẹ̀yìn náà kà láti bẹ̀ ẹ̀ẹ́dẹni tó ń ka oríṣiríṣi ìwé Yorùbá ẹ̀kọ́ kọkànlélógún Àlọ́ onítàn tí kò ní orin "Ìgbín aláṣejù baba àṣetẹ́". Ní ìgbà kan, Ìjàpá fẹ́ ọmọbìnrin kan lọ́wọ́ ìgbín. Òṣìṣẹ́ gidigidi ni ìgbín, ó sì dá oko iṣu ńlá kan sí ọ̀nà ọjà ìlú. Òní kò ní, ọ̀la kọ́la olè kan máa ń wá jí iṣu náà wá lọ ìgbín kò sì mọ ẹni tí ó ń ṣe ṣe ń rí bí mo ṣe ń ajẹ́ ń lò díẹ̀ kẹ́ lè máa rí dáadáa bó mo ti bó mo ti dáwọ́ dúró lẹ́ẹ̀kan ìgbín kò sì mọ ẹni tí ó ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ìjà pàápàá ń bá ìgbín dárò nípa iṣu náà bẹ́ẹ̀ ni òun gan-an ni ó ń jí i wá lọ ṣùgbọ́n fẹ́rẹ̀ kí ilẹ̀ ọjà kan mọ ọ̀nà mú olè bí ìgbín ti yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ dé inú oko rẹ̀ ìjàpá ni ó bá kàkàkùkù tí ó ń jí iṣu náà wà ẹnu ya ìgbín púpọ̀ pé ìjàpá tí òun fún ní ọmọ tún lè máa hu irú ìwà bẹ́ẹ̀ sí òun ó rántí bí ìjàpá ti ń bá òun ké ìdárò láti ẹ̀yìn wá bí ẹni pé kò mọ ẹni tí ó ń jí iṣu náà inú sì bí i púpọ̀ ó wáá pinnu pé òun yóò fi ìjàpá ṣe ẹlẹ́yà ààyè kan ọjọ́ ọjà ni ọjọ́ náà jẹ́ nítorí náà ìgbín de ìjàpá mọ́lẹ̀ sí ojú ọ̀nà. ẹ má bínú mo fẹ́ kẹ́ ẹ rí dáadáa ni mo rọra kẹ́ ẹ síbẹ̀ ni. ọjọ́ ọjà ni ọjọ́ náà jẹ́ nítorí náà ìgbín de ìjàpá mọ́lẹ̀ sí ojú ọ̀nà gbogbo àwọn èrò tí ó ń lọ ọjà sì bẹ̀rẹ̀ sí í fi í ṣe ẹlẹ́yà wọ́n ń sọ pé họ́wù ìwọ ìjàpá aláìnítìjú yìí ẹni tí ó fún ọ lọ́mọ ni o sì tún ń lọ jí ní iṣu wà ṣíọ ọlọ́ṣà ṣe rántí ìgbà tí mo sọ̀rọ̀ nípa ṣíọ mo fẹ́ wá jáde ni ṣùgbọ́n mo mọ̀ pé ó máa gba àkókò màá fi há ibi òkè àwòrán yìí kẹ́ ẹ lè mọbi tó wà kẹ́ ẹ lè lọ wò ó ẹ jẹ́ ká tẹ̀síwájú láti ibi ṣíọ̀ ọlọ́ṣà ṣíọ̀ ọlọ́ṣà ìjàpá dákẹ́ kò wí nǹkan kan títí àwọn èrò ọjà fi kọjá tán lẹ́yìn náà ó bẹ̀rẹ̀ sí bẹ ìgbín ó ní ìgbín gbọ́ mi ná o ó wàá tó gẹ́ẹ́ báyìí o jọ̀wọ́ tú mi sílẹ̀ o lótìítọ́ mo ti ṣe ohun tí kò dára mo sì jèrè gbogbo èébú tí àwọn èrò ọjà ti ń bú mi ṣùgbọ́n yóò burú kí wọ́n tún bá mi báyìí ní àbọ̀ ọjà o nítorí náà jọ̀wọ́ tú mi sílẹ̀ nítorí Ọlọ́run ṣùgbọ́n ìgbín kò fẹ́ tú ìjàpá sílẹ̀ ó fẹ́ kí àwọn èrò ọjà tún bú u ní àbọ̀ ọjà láìpẹ́ lọ títí àwọn èrò ọjà bẹ̀rẹ̀ sí padà dé wọ́n sì tún bá ìjàpá lórí ìdè níbi tí ó ń ṣẹ́jú péú ẹnu yà wọ́n púpọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí í bú ìgbín báyìí họ́wù ìgbín ó fẹ́ pa á ní ọ̀tọ̀kì tọ́kì pé ó jẹ́ àna rẹ nìyí ṣebí òun pẹ̀lú ọmọ rẹ ni wọ́n jọ ń jẹ iṣu náà èyí mà le o bí kò bá jẹ́ àna rẹ ńkọ́ ṣé pípa ni ò bá pa á ni ojú ti ìgbín púpọ̀ nígbà tí gbogbo wọn ń bú u ní àbúgbà báyìí ó sì tú ìjàpá sílẹ̀ nígbà náà ni ìjàpá wá bẹ̀rẹ̀ sí í fi ìgbín ṣe ẹlẹ́yà ó ní kò tán ní ìdí rẹ ìwọ ìgbín ò bá ti tú mi sílẹ̀ nígbà tí mo ti ń bẹ̀ ọ́ ìbá yẹ ọ́ títí àṣejù rẹ ni ó jẹ́ kí o tẹ́ yìí èyí ni àwọn àgbàlagbà ṣe máa ń pa á lówe pé èébú àlọ ní ti ahun tàbọ̀ ní ti àna rẹ̀ ìwà àṣejù kò dára o. mi mọ̀ bóyá ẹ rí i alákọ̀ọ́kọ́ irú àtẹ̀jáde tí mo máa ṣe rèé mo wá fẹ́ẹ́ rí i lárídájú pé gbogbo nǹkan tó kọ sílẹ̀ lẹ rí ẹ má bínú <laughs> ìgbà tí mo bá tún máa ṣe míì màá á ti á ti dára jù báyìí lọ. wọ́n fi àwọn ìbéèrè kan síbi tí mo fẹ́ ká gbéyẹ̀wò wọ́n wá ní àtúnyẹ̀wò ẹ̀kọ́ táwọn olóyìnbó ń pè ní examination àbí reassessment lọ́ máa ń pè. ìbéèrè kínní ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ gidi ni ta ni nínú nǹkan tí mo ṣe kà yìí ta ni wọ́n pè ní òṣìṣẹ́ gidi ṣé ìgbín ni àbí ìjàpá àbí yánníbo ta nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta èmi ti mẹ́ni tó jẹ́ o wọ́n wá ní ta ni olè tí ọwọ́ tẹ̀ ta ló lè tọwọ́ tẹ̀ ta ló jalè nínú nǹkan tá a kà yìí nínú ìwé yìí nínú ẹ̀ka yìí ṣé ìgbín ni àbí ọlọ́ṣà àbí ìjàpá ta ló lè tọwọ́ tẹ̀ ta ló lè mo fẹ́ kẹ́ ẹ máa dáhùn o <laughs> ẹ bá mi kọ sísàlẹ̀ <laughs> níbi tẹ́ ẹ lè tẹ nǹkan sí ránṣẹ́ sí mi àti sí gbogbo àwọn èèyàn tó bá wo àwòrán yìí kò bá jẹ́ gẹ̀ẹ́sì ló ràn yín lọ́rùn ẹ fi gẹ̀ẹ́sì kọ́ mo fẹ́ <laughs> mo fẹ́ mọ̀ bóyá ẹ máa gbà bóyá ẹ máa ṣì kí lè mọ̀ bóyá lóòótọ́ ẹ tẹ́tí nígbà tí mò ń kà á ta ni olè tí ọwọ́ tẹ̀ nínú àwọn mẹ́ta yìí ṣègbín ni àbí ọlọ́ṣà àbí jàpá ìbéèrè kẹta àwọn èrò ọjà bú àwọn èrò ọjà ń bú ìgbín nítorí pé ó ṣe kí ni o kí ni àwọn èrò ọjà ń bú ìgbín fún ṣé torí pó de ìjàpá mọ́lẹ̀ ni àbí torí pó ṣe àṣejù àbí torí pó mú ìjàpá nígbà tí yẹn kó iṣu ẹ̀ tó ti fẹ́ kó nígbà tẹ́pò náà ló ti ń kó tẹ́lẹ̀ nígbà tó fẹ́ kó níjọ́ náà kí ni wọ́n ń bú sí kí làwọn èrò ọjà ń bú ìgbín sí ìgbín ni o ìgbín ni o kò ń ṣe ìjàpá o ìgbín kí ló ń bú sí nínú nǹkan mẹ́ta yìí ṣé torí pé ó de ìjàpá mọ́lẹ̀ ni àbí torí pé ó ṣe àṣejù àbí torí pé ó mú ìjàpá níbi tó ti ń jalè ìbéèrè kẹrin wọ́n ní àsìkò wo ni ọwọ́ tẹ olè tí ń jí iṣu wà àsìkò wo àsìkò wo ṣé àárọ̀ ni àbọ̀sán àbálẹ́ àsìkò wo àti pé irú ìṣẹ̀lẹ̀ wo ló máa ń sábà ṣẹlẹ̀ níjọ́ náà ṣọ́jọ́ ọjà ni àbí kò ń ṣọjọ́ ọjà àbó tún ní nǹkan kan tó tún dárúkọ tó máa ń ṣẹlẹ̀ níjọ́ náà tẹ́ ẹ rántí. ìbéèrè karùn-ún wọ́n ní irú ìyàwó ni a fi jẹ olè náà kí ló ṣe fún olè ta ló jalè àti pé irú ìyàwó ni ẹni tó mú fi jẹ́ yàtọ̀ sí ẹni tó mú irú ìyàwó ló tún jẹ irú ìyàwó làwọn ará sáárọ̀ ọjà ní àbáráàlú èrò ọjà irú ìyàwó ló tún fi jẹ́ lẹ́yìn tí ó ti jẹ̀yà kínní ẹ̀jẹ̀ á gbọ́ ìbéèrè kẹfà ṣé kẹfà ni mo dé ẹ̀hẹ́n mo ti kà pé irú ìyàwó ni àfi olè náà jẹ́ ìyá <laughs> irú ìyàwó ìyà oríṣi méjì ló jẹ òkú gbẹ ẹni tó jalè ìbéèrè kẹfà wọ́n ní ta ni àwọn èrò ọjà ń bú nígbà tí wọ́n ń lọ sí ọjà nígbà tó ń lọ ó yàtọ̀ sí nígbà tó ń bọ̀ nígbà tó ń lọ ta ni wọ́n ń bú nígbà tó ń bọ̀ ta ló bú ẹ jẹ́ a gbọ́ keje wọ́n ní àwòrán ẹranko wo ni a rí nínú ìtàn yìí wọ́n ní àwòrán ẹranko wo ni a rí nínú ìtàn yìí àwòrán rẹ̀ àwòrán ta la rí ṣé àwòrán ìgbín la rí ni àbáwòrán ìjàpá ẹ má bínú mi mọ̀ pẹ́ rí àwòrán ta la rí ṣé tìgbín ni àbí tìjàpá ẹranko nínú gbogbo ohun abẹ̀mí tán yà síbí ẹranko dà àti pé wo lẹranko nù wọn àti pé kí lorúkọ ẹranko náà ẹ má bínú kí lorúkọ ẹranko náà ẹ jẹ́ á padà sí àwọn ìbéèrè wa àwòrán ẹranko wo ni a rí nínú ìtàn yìí ìbéèrè kẹjọ tó jẹ́ ti gbẹ̀yìn tá a rí mi fún ẹ̀ka yìí ẹ̀kọ́ wo ni ìtàn yìí kọ́ wa mo fẹ́ràn ìbéèrè tó fi gbẹ̀yìn nǹkan tó kọ ẹ̀ka yìí torí ẹ̀kọ́ tó bá kọ́ wa gangan ló yẹ ká mójútó ẹ̀kọ́ wo ló kọ́ wa kí ló kọ́ wa pé ká má máa ṣe kí ló kọ́ wa ẹ̀kọ́ tó kọ́ wa pọ̀ nípa tolè nípa tàṣejù nípa ti kódà nípa tẹ̀mí ìdáríjì náà torí àìlẹ́mí ìdáríjì gbìn ló jẹ́ kó padà tẹ̀ nípa ti dáríjì ó dáa ká máa dáríjì àwọn tó bá ṣẹ̀ ó lè le o <laughs> ó lè le ó máa ń le ó máa ń le láti ṣàforíjì ṣùgbọ́n ẹ má jẹ́ ká máa ní ẹnì kankan sínú ẹ má jẹ́ ká ní ẹnì kankan sínú bíntín láyé bíntín láyé tá a bá dẹ̀ bínú náà tá a bá ti bínú díẹ̀ tá a bá ti sọ̀rọ̀ díẹ̀ ká má tún ṣe nǹkan tó máa jẹ́ ká tẹ́ àìmọye ẹni tó ń bínú tó ń lọ sọ́gbà ẹ̀wọ̀n tó ń dọ́gbà ẹ̀wọ̀n àìmọye ẹni tó ń bínú tó yẹ pé ó ti pa àbúrò tiẹ̀ gangan àbẹ́gbọ́n ẹ̀ ibi tó ti lọ mọ́bẹ àbí tó ti yọ kúkú sí <laughs> àìmọye ẹni tó ti pààyẹ́ nípa tìbínú tí ó dẹ̀ mu tí yóò tó yẹ pé ìbínú máa ń pààyàn bí ọtí ni a máa dàbí pé kéèyàn mú òkò kó fi fọ́ orí ẹni tó ṣẹ̀ á dàbí pé kéèyàn yọ ìkú á dàbí pé kéèyàn yaṣọ mọ́ àìmọye ẹni tó ń yaṣọ mọ́ ẹni tó ṣẹ̀wọ̀n lára lójú títì ṣùgbọ́n kò yẹ ká máa ṣe bẹ́ẹ̀ ilé ayé bíntín jù báyẹn lọ kò yẹ ká máa ṣe bẹ́ẹ̀ a ní rí jù báyìí lọ màá máa retí àwọn ìdáhùn yín tó bá dẹ̀ yẹ pé ẹ fẹ́ kí n dáhùn náà mo lè dáhùn ṣùgbọ́n mo fẹ́ máa fi àwọn àtúnyẹ̀wò yìí ṣe iṣẹ́ àmúrelé fún yín láti rò àti pé mo fẹ́ kẹ́ máa padà wá dáhùn ní abẹ́ ẹ̀ka ibi tá a lè kọ nǹkan sí ní orí ìkànnì tá à ń pè ní YouTube yìí a ní rí jù báyìí lọ ẹ ṣé tẹ fún mi létí ìgbọ́yín àti máa ríra ó dàbọ̀ a ṣetán o ọlọ́jọ́ òní o a ti ṣetán o gbogbo ẹ̀kọ́ tí a ti kọ́ látẹnu olùkọ́ wa má ṣe jẹ́ kẹ́yẹ gbàgbé kó ṣá jẹ lọ́kàn wa àṣẹ.